1939 a kò tẹ̀síwájú àlàyé àti ìtumọ̀ alukur'an tí máa wáyé nínú mọ́sálásí wa ní èdè Yorùbá tá a bá gbàgbé sórọ̀ tá a tún lọ náà ní Suratul Baqara tó jẹ́ ọgbọ̀n ọ̀rẹ́ lẹ́ẹ̀kejì alukur'an ayé àti àsìtìdájọ́ ní ìjẹta òun náà ni àyà ẹlẹ́ẹ̀kejì lé ní àádọ́sàn verse one hundred and seventy-two níbi tí Allah subhanahu wa ta'ala tára ti fi àwọn onígbàgbọ́ òdodo wípé ká jẹ nǹkan halal ká jẹ nǹkan tó mọ́ nínú nǹkan tí ọlọ́run bá pèsè fún wa ká sì máa dúpẹ́ fún ọlọ́ọ̀gbà náà lórí pé nǹkan pèsè fún wa tó jẹ́ nǹkan mọ́ ọ̀pọ̀ ju èyí tí kò mọ́ lọ ká dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala wípé ọ̀nà àti rí àlá ọba jẹ́ pé lóòótọ́ ọlọ́ọ̀ba Allah wọn là ń sìn tóòtọ́ ọlọ́ọ̀ba Allah subhanahu wa ta'ala ó pọ̀ ọ́ ká sákèsì rí àti sọ oríṣiríṣi ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ìmá jẹ́ haram àti àyè fún wa oríṣiríṣi àdánwò tó lè máa báyàn nígbà téèyàn ọba mọ̀ kan láì jẹ nígbà téèyàn bá ń ṣe ẹni ọ̀nà fà ní ẹ̀pẹ́ ní haram ó sì ti ṣe àdánwò gidi kan ló ẹni bẹ́ẹ̀ tọ́jọ́pọ̀ ga rẹ̀ náà ni pé àdó ènìyàn ò ní gbà iná mọ́tò wá fi bọ́ haram yẹn kó rárá rẹ̀ ẹ̀sán eléyìí eléyìí yóò máa pàṣẹ mẹ́sẹ̀jì sí wa wípé kágbìyànjú kájẹ́kọ́ náà ti jẹ́wọ́ dáa kájẹ́kọ́ máa kájẹ́ kí ọ̀nà àtijẹ́ wa kájẹ́ ọjọ́ náà jẹ́ pé àwọn náà lè fọwọ́ gbáyà pé alhamdulillah ọ̀nà àtijẹ́ mi ò hàlá ni ilé ọwọ́ àwọn ọ̀gá jẹ́ fi máa bẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala bí ọsá kìí sílé lẹ́yìn ayà yìí ọlọ́ọ̀bá sọ wípé ọwá tó ọsá kìí sí àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tí a gbọ́dọ̀ máa jẹ àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tá a gbọ́dọ̀ jẹ ẹwọ̀n kan ọlọ́ọ̀bá ni wàṣúrù lìlá ẹdúpẹ́ fọ́lọ̀ tọ́jẹ́pọ́ na halali ọ̀pọ̀ tó jẹ́ nǹkan halali náà ọ̀pọ̀ ọlọ́run wá fẹ́ sọ àwọn nǹkan tó jẹ́ haram fún wa ọlọ́ọ̀bá Allah subhanahu wa lágbára kó yí padà kó sẹ́ ní ìdákejì gbọ́dọ̀ jẹ káká lórí ilẹ̀ eléyìí lẹ́wà máa jẹ ẹwọn kan wọn ni eléyìí tá a fẹ́ ka yìí òun lẹ́ẹ̀nà jẹ kọ́ wa kàn kẹ́ bí méjì mẹ́ta fún wa ẹni pẹ́nu wàhálà láwà torí bẹ́ẹ̀ yìí ni wà bí kọ́ sọ pé ń bọ́ náà ti ní àwọn jẹ oúnjẹ wọn la jẹ ń bí agas kọ́ ni ń bọ́ jẹ́ pálí àṣìṣe lọ́lọ́ ní àwọn jẹ àwọn òsì níbò ẹ lọ mọ wá bí ìṣèlú náà ìlóbi dẹ́ka aslo fìlmà kùlẹ́t àdìbà ìpìlẹ̀ tẹ̀yàn máa jẹ ẹ̀tọ́ ni táàfin rẹ́rìn ló máa jẹ ìpìlẹ̀ tẹ̀yàn máa kìbọn gbà kí ni ìpìlẹ̀ rẹ o halal ẹ̀rí ní ọ̀fọ̀ máa pẹ́ àti ìjẹ ilé ìní ń pa fi máa ń ta máa jẹ fi pọ̀ ju ń ta ìdè lọ tí a bá kọ́kọ́ rí nǹkan tí ó sì rápẹ̀ẹ́rẹ́ tí ò rí ẹ̀rí náà Qur'an àbínú súnà àbí kò nímọ̀ débi pé halal ni àbí haram ìpìlẹ̀ ní kò ṣe kí ni o kò jẹ́ ìpìlẹ̀ jẹ́jẹ́ ní kò jẹ́ pé lọ́sẹ̀ wá lè tẹ àfà sẹ́yìn wá lè jẹ kinní kan sẹ́yìn torí pé táwọn jẹ́ pọ̀ ju ń ta ìdè lọ àmọ́ bá kì í jẹ lẹ́yìn kí ló dé àtijọ́ torí nǹkan báyìí báyìí báyìí ìdákejì rẹ̀ ó ní obìnrin fífẹ́ ìpìlẹ̀ ní àárọ̀ obìnrin tá a máa fẹ́ náà ní alìkórùmá ìkóra ọrú èèwọ̀ nílòpì jẹ́ pé ó ní iye obìnrin tá a máa fẹ́ àwọn tá a táyì fẹ́ lọ́pọ̀ ju àwọn tá a máa fẹ́ lọ gbogbo nǹkan ìpátá gbogbo ẹ̀ o náà ni àṣẹ̀rẹ́ ìsìlámíyà lọ́sọ̀rọ̀ lórí ẹ̀ ọlọ́pàá subhanahu wa ta'ala ọlọ́pàá fẹ́ ka àwọn nǹkan tó jẹ́ ẹ̀wọ̀ fún wa lẹ́yìn bàbú ti ní kulu mimma fil ardi halalan tayyiba ẹjẹ́ tí máa lọ́rẹ̀ tó jẹ́ halal tó sì máa ẹjẹ́ ìyẹn lè dẹnu bọ́ọ̀lù sí kò ní ìdíkọ́ ọmọ wá pé ewé kílẹ̀ lẹ́yìn kí ló kọ ewé yìí kọ́ bọ́ bàbá yìí kó sì hàn kó sì lọ sí kó sì máa jẹ́ tó bá ti gbé halali ni tó sì nà yóò máa jẹ́ lọ kò ní sẹ́yìn máa yan fún kí wọ́n lọ kọ ewé bọ́ kò kọ̀ọ̀kan wọn jama'a ọmọ ọba ní innama harrama alaykum al-mayta wad-dam wa lahma náà أعوذ بالله من الشيطان الرجيم إنما حرم عليكم الميت hasr ibi tẹ́ ẹ bá ti rí in tá bá sọ lẹ́yìn rẹ̀ ẹ fi sínú bírákẹ́tì nǹkan mi ò ní wọ̀bẹ̀ tàbá ní innama ilahukum ilahu wahid ìtumọ̀ pé la taltamisu ilahan ẹ má wá ìlàhù kan ní ìkìímá innama ilahukum ilahu dájúdájú ẹni tí ọjọ́ olùtọ́síjọsìn yín o òun náà ni olùtọ́síjọsìn kan Allah innama kalimatul has adatul has tá a bá ti rí i tí máa ń bẹ lẹ́yìn ẹ̀ a máa nǹkan ní èkó sínú ẹ̀ àyàfi pẹ̀lú kí ni o pẹ̀lú ẹ̀rí ọlọ́ọ̀bá ní lẹ́yìn bàtà sọ fún yín pé kúnà mi ń tàbí bá ti ẹ dị àwọn nǹkan tó dáa nǹkan halal tá a pèsè fún yín ọlọ́run iná ma ma aláìkùn ẹ wà á rí ìta wá sẹlẹ̀ lórí ìtọ́nà ọba sẹ ní èèwọ̀ lẹ́yìn lórí tó túnmọ̀ sí pé nǹkan ẹ̀ gbọ́dọ̀ jẹ nǹkan ẹ̀ gbọ́dọ̀ fowó rà innama harrama alaykum almeita ọlọ́run ní òkú ńbẹ́tẹ̀ nǹkan èèwọ̀ ní fún yín òkú ńbẹ́tẹ̀ kí ní jókù ńbẹ́tẹ̀ òun náà ni ẹranko tí kò bá ọ̀bẹ almeita ẹranko tó kú fúnra rẹ̀ mata alladhi mata hatfa anfi alladhi mata hatfa anfi ẹranko tó kú fún ara rẹ̀ mẹ́ta lábá máa pè èèwọ̀ ni àgbọ̀dọ̀ jẹ́ èèwọ̀ ni àgbọ̀dọ̀ ta ó dẹ̀ bá rí mẹ̀jẹ̀ máa ó yàn wọ́n ẹ̀rí pé tọ́nà bá sọ síwájú ni pé kúlù mimma fil ardi kúlù min tayyibati ma razaqna ẹjẹ ń tọ́ mọ́ nínú nǹkan tá a pèsè fún yín àti pé ẹnì tára rẹ̀ kú jẹ̀máà ó ti di èèwọ̀ ọkọ̀ tó ta ẹran yẹn torí pé tó bá lọ ta ẹran yìí owó tó bá rí ibẹ̀ wọ haram torí pé kásìmù yẹn kìí ṣe kásìmù ń tọ̀ yìí bal kásìmù ọ̀rọ̀ bíi kásìmù kọ̀bí ẹ̀ ọ̀nà ọ̀nà ìrí owó tí kò dáa ó ní. bákan náà bẹ́ẹ̀ni yìí ò ṣe wá gbọ́dọ̀ ta òkú ẹran tó kù yìí bẹ́ẹ̀ náà ni àwa náà gbọ́dọ̀ jẹ́ káwa nígbà tóun ti ta ìfàlélẹ́ yìí káwa gbé káwa lọ máa ka yálà a sì fáwọn èèyàn jẹ ni àbáwa gan ni a ti ẹ̀ ṣe jẹ èèwọ̀ ni a kì í jẹ òkú a kì í jẹ oku mbete haram ni ọlọ́run ọba Allah pè n'inu alukur'an haram ni ọlọ́run ọba Allah lọ́lọ́run ọba pè o náà ni gbogbo ẹranko tẹ́mi ẹ̀ jáde dìbò èrì ìdákẹ́ tó lọ láàrin àwọn àbẹ́rẹ́ pé ẹran ìgbẹ́ ń kọ́ ǹjẹ́ ni gbé kọ́rọ́rùn àbí tẹ́ bá lè mú láàyè ló kù tẹ́ bá lè mú láàyè àwọn tó sì ń dáfà láàyè táwọn mọ́yà láàyè wọn ò pẹ̀lú àwùjọ kọ́dà àwọn tí ń mú láàyè gan ọ̀pọ̀lọpọ̀ kò fáàrù ni wọn kí la pè wọ́n o àwọn kèfèrí torí wọ́n ti ṣe ògùn oríṣiríṣi yọ kàn ẹ̀fà dúró yọ sí dùn ọ́yà mọ́ ọkàn mímọ́ yọ kàn fà á lọ́nà bí nígbà kó fòkùsẹ̀ wúrẹ́ lọ́rùn yọba máa mú lọ lé ẹ ti mọ̀ pé kéésì mùjíza kéésì kàrọ́ọ̀mà afọ́n kéésì kàrọ́ọ̀mà fẹ́niyẹn torí bá wò pé a ẹni tó mẹ́fà láàyè báwo ni súnmọ́ rẹ̀ sọ́nà ọba ti tó báwo ni ìdúnímẹ́ síjọsìn ọlọ́ọ̀bà àlá báwo ni ṣe tó alimami nu tẹ̀mí yàtàrà nínú lọ wọ́n ní ọba rí ẹnìkan tí ń fò ní orí ń fò ní ojú atẹ́gùn tọ́ba rìn tí ń fò ní orí afẹ́fẹ́ àní ń rìn lórí omi mẹ́jà tó ń ṣe ọkọ̀ mẹ́jà ọkọ̀ mẹ́jà kó mẹ́jà ọjọ́ lójú tó fi mọ bóòlù ṣe rí sọ̀rọ̀ ẹ̀wọ̀n kan bóòlù sì mọ pé sẹ́ni sẹ́ni rẹ ni ìjọ súnnà ni ìjọ sẹ́kọ́lọ́n tàbá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó kọ́ lọ́gà lónìí ní fi ń kọ́ lọ́gà náà tí ọ̀kọ́ mọ̀ kọ̀fẹ́ mọ̀ bóyá dán lọ pa bóyá kàrà ọmọ kan látọ̀dọ̀ náà yọkọ̀ tẹ̀lé ni a ah, bàbá wọn lọ́ọ̀hìn ẹni tó ti dákúlá bí ogún ṣẹ́jú táwọn èèyàn jí jí jí jí jí wọn ò jí ó sì débi ó sì ń jẹ àbá ó dà àwọn ìbí ó dà àwọn ìbí rẹ láwọn ọ̀rẹ́ dìde ó sì dìde a ah, wòlíì lélẹ̀ wọn mọ̀ bóyá dán lọ pa bóyá kàrà ọmọ kan ni wọ́n láwọn yóò sì tẹ̀lé ńgbèsùn wá fẹ́ràn náà lọ dáadáa yọkàn lọ dá ilé ìjọsìn kan lẹ tó náà bá di ṣéwù tọ́ba dóbi yóò di kíni o ṣe a yọba dáná omi ilẹ̀ jẹmáà torí ìdílé ló fi jẹ́ pé a gbọ́dọ̀ mọ ntẹ̀yàn ń ṣe kọ́tọ́ di pa máa tẹ̀lé nítẹ̀lé gọ̀súkọ̀sù tẹ̀lé afọ́jú ẹran àgbẹ̀ tí àwa fẹ́ pa a ní kò ní gbọ́rùn rẹ̀ lẹ̀ ká àwa fi ìtẹ́ máa fi mẹ́rin pàkúté àwa dẹ́ẹ̀lẹ̀ fẹ́ràn ọ ẹran tá a dẹ́ẹ̀lẹ̀ fún yìí àwa abá tí ò tí ì kú tán abá tí ò tí ì kú tán a lè fọ̀bẹ́ sí lọ́rùn báwọn àbí a ti ẹ̀ pàkúté wa fẹ́ràn yìí ìgbà pàkúté yìí a bisimilá bí bísmìlá bísmìlá àpò orúkọ náà bá aláàsì àwa dé pàkúté yìí ngbà pàkúté wà mẹrẹ ó mú ẹran yìí ngbà tá a bẹ̀rẹ̀ ẹran ti kú ṣùgbọ́n gbogbo ikùn rẹ̀ ti yá ẹ̀jẹ̀ ti dálẹ̀ lára rẹ̀ jẹ̀mọ́ àhàlálẹ̀ mi lọ́dọ̀ ọlọ́ọ̀rọ̀ àlá torí pé tó ṣẹlẹ̀ bí màsáàbà ti zàkà bí ìgbà pa dùn ni tẹ́mání odùgẹ́ bó gbé ọ̀bẹ lé lọ́rùn nìkan àwọn ẹranko kọ́mọtẹ́ kan ọ̀gá tí máa gbọ̀bẹ̀ lé wọn àwọn kọ́mọtẹ́ fi kìí sọ ọ̀gá tí máa gbọ̀bẹ̀ lé wọn nǹkan tó ṣe yìí ọkọ̀ ẹ̀dùn náà ni àbẹ́ ẹranko kan lọ àwa talọ́fà ní bísímìlá akàtalọ́fà ní ọfà bá bá ẹran yìí nígbà tá a súnmọ́ ariwo ti yàbí kan lára rẹ̀ ẹ̀jẹ̀ ti jáde lára rẹ̀ ẹranko ti kú halal ní fún ọ ṣùgbọ́n àwa àjẹpàkútẹ́lẹ̀ ẹranko yìí kàn bọ́ sínú pàkúté ni ọba jẹ́ pàtìpàtìpàtì pàkúté yìí ò rí ibi kankan fàyà lára rẹ̀ nígbà tá a fi débẹ̀ bẹ́ẹ̀ òkú labẹ́ rẹ̀ òkú laba àwọn agbègbè ara rẹ̀ àárín ojú ọgbẹ́ kankan bẹ́ẹ̀ pàkúté yìí kò ní fa nǹkan kan yá lára rẹ̀ jẹ̀mọ́ èèwọ̀ ni mẹ́ta àgbọ̀rọ̀ jẹ́ èèwọ̀ ni mẹ́ta òkú ẹran ni àbí ata ẹran lọ́fà nígbà tá a ta ẹran yìí lọ́fà ẹran ẹ̀ bá jẹ́ pàtìpàtì a bá lé ẹran yìí lọ nígbà tá a lè rìn a rí bí ọfà wa bá ṣùgbọ́n ẹ̀gbẹ́ lọ́fà wa ti bá ọfà táata kọ̀ kọ̀ bá ní kọ kí lè bá ẹ bá ń sọ no ẹnu ọfà kọ lọ́ba ẹranko yìí kìí ṣe ẹnu ọfà lọ́ba nígbà tó fọ́ fi dọ́dọ̀ rẹ̀ ó ti bend. ẹgbẹ́ ọfà ńlọ́ba ẹranko yẹn ọwọ́ àti ham ẹranko yìí ẹran sá struggle struggle ńgbà tá àrí báyìí ti kú tá o àbá ọgbẹ́ kankan lára ẹranko yìí jẹ̀mọ́ ìwọ ni àgbọ̀dọ̀ jẹ òkú ẹran òkú ẹran òní àbá tẹran lọ́fà tá wa bá ó sì yá lára escape ngbẹ́ràn gbé ọfà ìsá ọba bẹ ọ̀nà odò nígbà tí ọ̀bọ̀ ọ̀nà odò báyìí akàbá tó ti kú sínú odò abá tó ti kú sínú odò ẹranko tó ti kú sínú odò yìí èèwọ̀ ni àgbọ̀nà jẹ kódà káròjì ọgbẹ́ lára rẹ̀ tọ́lá àmọ̀ bọ́yọ́ fà wà lọ pa bọ́yọ́ lómi yó ẹ ò ṣẹlẹ̀ ìsìlámíyà bọ́yọ́ lómi yó ni o bọ́yọ́ fà wà ní ọ̀pá àmọ̀ ó ti di mẹ́ìtà ó ti dòkú lété torí lélẹ́ yìí iná máa há ọmọ alẹ́ ikọ̀ mọ́ mẹ́ìtà ọlọ́run ṣe òkú léèwọ̀ fún yín inú jẹ́ pé gbogbo ẹran tó ń gbé sí ẹ̀gbẹ́ títì nkọ́lé rà o kẹ́nìkan á gbé ọ̀yà lọ ká gbé lẹ́lẹ́gbẹ́ ti kárí ẹ̀rọ yá o ẹ̀rí ẹ̀ tu yín ni wọ́n náà wá ẹ̀fì tóbi pọ̀ ọba kówó lé ọlọ́run one ọ̀mẹ́tọ́ pa two ọmọ ipò tẹ́ranko yẹn wà tá fi pa ẹlẹ́ẹ̀kẹta ọmọ bá yóò kú bọ́ yóò kú ẹran tẹ́tàn káńkà bọ́ kọ̀ bẹ́ẹ̀ bọ́ lọ́rùn tó tá a bá kú ti dun wọn rà á wọn ò kú dá nǹkan kan mà torí ikọ́ ọmọ bá jẹjẹkújẹ nírú àwọn wà sí ṣe wà anabi wa sallallahu alaihi wasallam anabi kọ́ alẹ́ kọ̀ọ̀kọ̀ pọ̀ pàápàá jọ nítorí ṣe pẹ̀lú aside nítorí ṣe pẹ̀lú aside a ti mọ̀ pé wúrẹ́ wa ká tó pa ká tó jẹ́ àdù ẹ̀ràkúnmí wa ká tó pa nẹ̀tàrù àgùn adìẹ wa ká tó jẹ́ àdù ṣùgbọ́n ẹranko ti gbẹ́nu gbó ànábì ọkọ̀ alẹ́kọ̀ọ́kọ́ pọ̀ lórí ẹ̀ tó fi jẹ́ pé a ní báàbù kan nínú fíkìú àlfíkìú ìsìláàmì táwọn báàbù sọ̀yìd báàbù sọ̀yìd ọ̀rọ̀ nípa bá a ṣe máa sọdẹ torí pé ẹni tí ń bẹ́nu gbé ìwọ kọ́ ló ní àbí àwọn àlọ́yà tí bẹ́nu gbó ni ìwọ kọ́ ló ní ọlọ́run ló ní torí ẹ̀ ọkọ̀ kẹlẹ̀ ń chì kọjá pé bó o ṣe ń fẹ́ wúrẹ̀ rẹ ló ń jẹ àtàgùtàn rẹ kẹ́kọ̀ọ́ ra èrí fún wọn ra jéró fún wọn kìí ṣe bí o ṣe lè lẹ́tọ̀ọ́ sí wọn ní fírílì kẹ́kọ̀ọ́ kò mú kó dún wọn bẹ́ẹ̀ náà ló ṣe lè sọ ẹranko tí ń bẹ́ẹ̀ nù gbẹ́dẹ̀ tọ́ ẹ̀kọ́ clear sẹ́ẹ̀mọ̀ pé ewúrẹ́ àtàkùtà wa ti mẹ́lẹ̀ àwa la ní àfọlóúnjẹ àti mẹ́lẹ̀ àmú àwa náà ṣe wàhálà lórí ẹ̀ ṣùgbọ́n ètò ìbẹ́nu wò ní wàhálà kankan tó ń ṣe lórí ẹ̀ àìní wàhálà rẹ tó ń ṣe lórí ẹ̀ kọ̀ọ̀kan lé rọrùn kọ̀ọ̀kan mú bẹ́ẹ̀ náà kó o sì máa jẹ́ bẹ́ẹ̀ náà ó ní àwọn ẹ̀kọ́ tó gbọ́dọ̀ dé torí pé kò sí nǹkan tí ẹ̀ máa rí tí a máa rí pẹ̀lú kíni o pẹ̀lú kọ́wá chip kìíní chip gan àpò chip ila nabi sallallahu alayhi wa sallam lọ́fọ̀ akọ alẹ́kọ̀ọ́ as-sayd ẹ̀kọ́ ọba ṣe máa dẹdẹ nínú ẹ̀ ni pé ìwọ tó fẹ́ dẹdẹ tó o bá fẹ́ ta ọfà rẹ báyìí ó pè bísímìláhì ó pè sí ó pè sí ìyẹn túmọ̀ sí pé tẹ́ni kí kìí ṣe mùsùlùmí ẹ tí kìí ṣe mùsùlùmí tó bá pa ewúrẹ́ rẹ̀ àbábùtàn rẹ̀ ńlé tí alẹ́jẹ́ àbá àlejẹ́ àlejẹ́ àtàlàyé lẹ́yìn christian kìí ṣe jew mọ́ sọ àmì kìí ṣe majusi kìí ṣe ẹlẹ́bọ kìí ṣe ẹni tí ń bọ Ṣàngó kìí ṣe ẹni tí ń bọ ná kìí ṣe ẹni tí ń bọ òkè ìbàdàn kìí ṣe ẹni tí ń bọ christian àbí jew ọwọ́ apá ewúrẹ́ rẹ̀ àbágùtàn rẹ̀ lásán ọ̀tọ̀ ní pé ọ̀pá ń gbọ́ ọdún gbogbo ẹ̀ lásọ̀rọ̀ dé ń bi wá sí lónìí ṣá ọ̀wá tásìkò bá gbà ọ̀ ọ̀tọ̀ ní pé ọ̀pá lásìkò ọdún ọ̀tọ̀ ní pé ọkàn pa pé wúrẹ́ ń wù jẹ àbọ̀kọ́lé ọkàn pẹrẹ àbọ̀ ń bímọ ẹ̀tọ́ ni a lè jẹ́ ṣùgbọ́n tí ẹni tí kìí ṣe mùsùlùmí tó bá ta lọ́fà sẹ́ńkọ́ òní pé bísmìlá abẹ́ ẹ̀kọ́ àbí yóò pè ní kò ní ìgbà àní jẹ kírísítẹ̀ ni o júù ni o ẹlẹ́bọ ni o oní òkè ìbàdàn ni o ètí ń bọ́ná ni o àní jẹ torí pé kò pé kí ni o bísmìlá kò sì ní ìpè tó pé kìí ṣe mùsùlùmí torí pé ìpè bísmìlá yìí hmm, yẹtàálẹk ẹwọtàtàálẹk ìmán ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ yẹkẹ ẹjọ sáà ní pẹ bí sinmi ẹka mùsùlùmí lè jẹ gbàgbọ́ gbàgbọ́ ìgbọ torí de eléyìí anábìkọ alákọọdọ ń sìn pẹ̀lú sọyìn kódà tó fi ní tó fi má àwọn ẹranko tá a máa fi dẹ̀gbẹ́ bí ajá alifajà dẹ̀gbẹ́ dáadáa ṣẹlẹ̀ sílá ní ẹ̀pá mi tẹ̀ lọ́jọ́ ìfàjà dẹ̀gbẹ̀ ọlọ́run bá sọ ọmọ alukur'an musatu naida pé alefi ajá alefi dẹ ìgbẹ́. orí wa sàlẹ̀ ìwúlò ìtẹ̀síwájú wa. wọ́n sílẹ̀kọ̀ fáwọn ọ̀hídà lákùnmọ̀ tọ̀yìbàt ọlọ́run ní àwọn nǹkan wọn sílẹ̀kọ̀ fún yẹn hàn wàmá amsaktum minal jawari hi tu'alli mukallibina tu'alli náà ọlọ́run bá ní àti àwọn ẹranko yìí tẹ́ kọ́lẹ́kọ̀ọ́ tí wọ́n dẹ̀dẹ̀ fún yín àwọn ẹranko yìí tẹ́ kọ́lẹ́kọ̀ọ́ tí wọ́n dẹ̀dẹ̀ fún yín ní tọ́ bá pa ilé jẹ́ pẹ̀lú mọ́jẹ̀mú kẹta máa dẹdẹ ìlú tí ni o ìkókò lẹ́fí máa dẹdẹ ni o àṣà lẹ́fí máa dẹdẹ ni o mọ́jẹ̀ mẹ́ta mẹ́mẹ́ alákọ̀ọ́kọ́ ayé sẹ́rìsìlà ìlà òsè nígbà tí wọ́n bá rìn ẹranko yìí sẹ́ kọ́ jẹ́sẹ̀ tó bá rìn kò ní jẹ́ pé ẹni kọ́ lọ bí ọwọ́ àlọ́ ọ̀nà bòmí ẹ ti kọ́ lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bó ṣe wá nu ayé àkùnrin yẹn àwọn ẹranko yìí tẹ́ ẹ kọ́ lẹ́kọ̀ọ́ láti dẹdẹ fún yín an yastabsim idha ursil tabaran sa ko dese wa an yazdajira idha dujir taba jagbe ma taba jẹ ya ko se nkankan kọma padà bí nkan jọ mi ma taba jẹ ya ko ya n tó se yọ da kò tún ní se nkan yẹn ma ẹlẹ́ẹ̀kẹta ala yakula mimma amsaki ntọ́ bá pa kò gbọdọ̀ jẹ́ nù ẹ̀ ntọ́ bá pa fún yín kọ́ bá ọ̀sẹ̀ kí ni o ọmọ ọjọ́ ń bẹ̀ ọwọ́ apá ọ̀yà fún yín nígbà tí ó gbé ọ̀yà ìdẹ ó ti jẹ itan rẹ̀ ó ti jẹ itan rẹ̀ irú ẹran júfàlì mẹ́yìíta òkú ẹran ni a kò gbọdọ̀ jẹ á fi ilẹ̀ fẹ́ràn kò yẹn kọjá ni torí ni eléyìí anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó sàlàyé lè fún wa nínú sunna kálíbà àmọ́ kí la máa jẹ kí la yìí jẹ ọlọ́ọ̀bá ni ìhìnnà maharama aleikum almeita òkú mbẹ́tẹ̀ nǹkan èèwọ̀ ni ẹ jẹ ẹ jẹ gbogbo nǹkan halal tẹ́ ẹ wá jẹ àyàfi àwọn nǹkan tí bá ń odò nìkan àwọn ẹranko tí ń odò àwọn ẹranko tí ò lè gbégbò mí ju inú omi lọ wọn ò lè sẹ̀mí lórí ilẹ̀ irú àwọn ẹranko yìí okú mbete wọn kí ni o halali jáde ayé àkọ́ńtà lọ́ba sọ pé ayé àkọ́ńtà lọ́ba aláwọ̀ sọ wọn àti ara sọ fún ayé pé na wípé àwọn okú mbete náà odò okú mbete náà odò ẹ̀tọ́ ni fún yín. kì uhilla lakum saydu. uhilla lakum saydu. bahari. albahari wa ta'amu wa uhillu lakum. wa ta'an lakum wa ta'an lakum wa ziyara. ọ̀nà bá ní uhilla lakum saydu bá. wọ́n ṣe ìmọ̀ dẹ́dẹ́ àwọn tí ń bẹ́ nù odò fún yín. wa ta'amu mata'un mata'un lakum wa ziyara. kódà àwọn tí mẹ́rin oúnjẹ rẹ̀ ẹ̀tọ́ ni fún yín ìgbádùn òní fún yín torí ẹ̀rẹ̀ náà ní sallallahu alaihi wasallam ẹ̀rẹ́ bí wàá fún wa yí pé bókù nǹkan bó ṣe jẹ́ èèwọ̀ yìí àwọn òkú nǹkan méjì kan bẹ tọ́jà yí pé gbogbo bí ẹ bá ti rí ẹ̀tọ́ ni o alákọ̀ọ́kọ́ òun náà ni alihawut alihawut ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ làwọn olùmọ̀tú sí ṣùgbọ́n àlùtù gàgé túmọ̀ ní ẹja ni ẹja òkú ẹja halali kí àwọn adẹnukọ kọ wá rúkú ẹjọ gángan àti àti àmọ ń tọpa àwọn ọtọ wọn ni má jẹ tí ọba wù ọjẹ mọ̀gbẹ́ nìkan bá nílẹ̀ tó bá kó ti ń jẹ halali kódà pẹ̀lú àyẹn tó kè àdéhùn náà nù muslim tí màgbàgbé táwọn náà bí wọn àwọn kan lọ bìkan sallallahu alaihi wa wọ́n ti wá wọ́n lọ sádùn yìí wọ́n wá tí wọ́n jẹ oúnjẹ ti tán wọ́n sì àti wàhálà bákò láwọn ṣe níbi tó ti wá ń lọ wọ́n wá dé etí odò kan wọ́n wá bá ẹja tó létí odò ẹja ìkàlìjàbà ó dàbí òkè tó yẹ pé àwọn gbọ́n ò lè kojú ẹ̀ kẹjà ìbáwà láàyè ṣùgbọ́n náà bá aláàtẹ̀kí ni ó ti bá wọn gbẹ̀mí ẹja yìí àwọn sàbí anábìkan wọn kàn jẹ ẹ lọ ni sàbí wọn pa hadith yẹn wa olóko táwọn kẹkẹ táwọn bá fẹ́ ṣe ìjíròrò ibi ẹyin ijú ẹja láwọn ti máa jókòó níbi kájà tó fi ẹyin ijú rẹ wọn ti yọ ẹyin ijú rẹ wọn wà jókòó wọn àkójú síra wọn nínú ẹyin ijú ẹja yìí torí ẹ aláàlì gbogbo ntọ́ bá ń gbénu odò tí ò lè gbé orí ilẹ̀ aláàlì kódà àwọn olùmọ̀sí fanfàdé ni pé àwọn ẹranko tí ń gbénu omi ṣùgbọ́n wọ́n ní ẹranko tó jọ wọ́n lórí ilẹ̀ sàpá ẹranko kan gbénu omi gbọ́n wọ́n ní àwọn ẹranko tó look tó look alike lórí ilẹ̀ kí ni ìdájọ́ tiwọn náà èyí tó rí ilẹ̀ jù òun náà ní pẹ́ àlàálì wọn àwọn ẹranko tí ń gbónú omi sẹ́ ṣùgbọ́n wọ́n ní ẹranko tó jọ wọ́n lórí ilẹ̀ báyìí lápèjúwe nìṣẹ́ kásá yìí pé ajánu omi lápòjúwe ìgbà ajánu omi lórí ilẹ̀ ajá kan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí inú omi yẹn ò lè gbé orí ilẹ̀ kọ́ survive hmm? àfikọ́ wà ní omi bó o dó arínú àwọn ọ̀nà tọ́sẹ̀ fẹ́ haramu ni pé rárá èèyàn lè jẹ́ torúkọ kan náà lọ pa wọ́n pọ̀ arínú wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò ìnàjú ni pé gbogbo ohun tí bá ń gbé ní omi tí ò lè gbé orí ilẹ̀ aláàbì hayyan wa mayyita àyẹlẹmú ọbọbẹ ni o àbí kò tiẹ̀ bọbẹ ẹkàn bọọkù rẹ aláàlú ntọ́nilẹ̀ jù nínú ọ̀rọ̀ onílé ẹlẹ́ẹ̀kejì oní wal jarod jarod ìtumọ̀ táwọn afá táwọn èèyàn máa fún pọ̀ níbàámu sí ìlú kan sí ìlú mi al wọn a máa tún sí tata tata jarod wọn a máa tún sí esusun jarod wọn a máa tún sí ìrẹ̀ mo rò clear wọ́n níbàámu sílùú kan sílùú míì torí ẹ̀tẹ́ bá nílẹ̀ lárúbáwá wọ́n máa jẹ tata ntí wọn sẹ̀fáwò jẹ àwọn máa jẹ torí pé jàrọ̀ lọ́dọ̀ tí wọn mo lọ́dọ̀ tó àwọn máa jẹ kíni o àwọn máa jẹ ìrẹ̀ a sì máa jẹ sísun bó jẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ ọ̀tẹ òun tún ní question mark kan wájú torí pé bẹ́ẹ̀ náà àwọn òkèké pé kòkòrò ni kòkòrò ó ní kì í ṣe pé kòkòrò ó ní ká jẹ lẹ́yìn ètà nẹ́bi sọ pé aljarod pé bẹ́ẹ̀ kọ́ là ń lọ lónìí torí de eléyìí ó ní pé aljarod òkú tiẹ̀ náà halali èèyàn dénú gbóni sí tọ́pù jarod inú olú tiwọn mọ̀nìmọ̀nì náà ń pè sáàmù mọ̀nìmọ̀nì ọwọ́ dénú gbó ọwọ́ bá mọ̀nìmọ̀nì kọ́ dàbí bí báfù méjì gbogbo wọn ti kú kalẹ̀ ah, ọbẹ̀ dé tọ́wọ́ pé jarod inú tiwọn ní tẹ́ máa tú sí nìyẹn ala don newa muna ko clear to ni dele yi wal maita ono ba ni yau inna ma harama alaikum al maita o kunka ati seni e wo fun yi e gboro jo ku nbe te o ti nkan ba ti fi le ku e woni o ti di Ah, ó ti di èèwọ̀ lórí ẹ gbọ́dọ̀ jẹ ẹ gbọ́dọ̀ ní àdúrà ah, ẹran yìí bó ṣe wá tọ́ yìí ẹ gbọ́dọ̀ jẹ kódà ẹ gbọ́dọ̀ lo ọ̀rá ara rẹ̀ mọ́ àtòróró ara rẹ̀ kí wọ́n ní ipò tí wọ́n kú ní ìsìn òróró rẹ̀ náà sì wúlò ẹjẹ́ fún òróró rẹ̀ àní jẹ́ ṣùgbọ́n ká fún un èèwọ̀ ni ọ̀rá ara rẹ̀ èèwọ̀ ni a gbọ́dọ̀ jẹ́ a gbọ́dọ̀ yọ bẹ́ẹ̀ rẹ̀ ti jẹ́ wọ̀ ó ní ọ̀rá ara rẹ̀ náà jẹ́ kí ni o ìlọ jẹ́ èèwọ̀ ṣùgbọ́n àwọn nǹkan yìí àwọn òkú bẹ̀tẹ̀ nǹkan algeria kí ni ìdájọ́ tiẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé ọtọ́ káfí ṣe nǹkan èlò a gbọ́dọ̀ jẹ́ o ṣùgbọ́n a fi ṣe bẹ́líìtì a fi ṣe bàtà alẹ́fisẹ́ báàgì alẹ́fisẹ́ aṣọ ogun nígbà tá a bá ti purify tá a fọ́ tọ́ mọ́ dábò kẹ́míkà sí ọtọ́ kánú fáwọn kan nílò kú ẹran tó kú tètè fi wúlò ìgbọ́n tó wúlò fún náà ni òun la sọ yẹn ìgbọ́n tó ti wá àwọn ọmọ wúlò gbogbo àwọn nǹkan báwọn àgbàgbà gbọ́ ẹwọ ẹkọ báyà sẹ́sún mẹ́yàrá lórí kò sí ní dáàbò àwọn ọ̀rẹ́ sí ibi tí màá wà mọ́ nìyẹn ṣùgbọ́n bí tẹ́tì mọ èlò rẹ̀ wọ́n kọ̀ra ju awọ ìkó lára rẹ̀ wọ́n ti fọwọ́ ṣe oníranran àwọn nǹkan tí a kà kalẹ̀ yìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ṣe òkú mbètè nǹkan ó ṣe ní èèwọ̀ fún àwa mùsùlùmí ọlọ́ọ̀bá ní wọ́dẹ́mù innama harrama alaykum al-maytata wad-dam bákan náà ẹ̀jẹ̀ ọlọ́ọ̀bá ṣe ní èèwọ̀ fún wa èèwọ̀ ní ẹ̀jẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ wọ́n láwọn lárúbáwá kí islam tó dé nínú nǹkan tí wọ́n máa ṣe ó ní pé wọ́n máa gbin ẹ̀jẹ̀ wọ́n wà á lọ ṣe é tí ó fi kí dáadáa wọ́n á máa jẹ́ ọ̀rọ̀ náà sípò àwọn lárúbáwá nìkan jẹ́ pé àwọn yorùbá gan ọ̀dọ́ lárúbáwá ti kọ́ láti kọ́ kínní àwọn yorùbá náà máa jẹ́ sìnkín dùnsín kárí ilé ó kọ oríṣiríṣi wọn wọn fún wọn lọ gbé ẹ̀jẹ̀ màálù wọn wá sí yọdà bí ẹ̀dọ̀ wọn àmà sí wọn máa jẹ haram ni a kì í jẹ jẹkújẹ ìyẹn kì í jẹ dáàmú mọ̀sífò ẹ̀jẹ̀ tó sàn nígbà dùn ẹran ẹ̀jẹ̀ tó sàn jáde lára rẹ̀ yẹn haram ṣùgbọ́n ìkọ́ sẹ́kù lára rẹ̀ lẹ́yìn ìgbà tẹ́jẹ̀ jáde tán wọ́n ń ṣe kí tiẹ̀ o kìí ṣe haram nígbà gbéra ta ẹ̀jẹ̀ ò lè tán nínú ẹran ara kàǹgbà ẹnu ẹ̀fọ́ gbogbo ẹ̀ tí ó funfun tí ò ní sẹ́jẹ̀ kankan kò sí àlẹ́ kò sí bá a ti fẹ́ làmì yẹn torí ẹ̀ ẹ̀jẹ̀ tó sẹ́kù lára ẹran aláàbì ni ṣùgbọ́n tí ó ṣẹ̀ jáde kí ló ń haram a kò gbọdọ̀ jẹ́ èèwọ̀ òní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀pẹ̀ ní ẹ̀wọ̀ láti òkè sẹ́mà ọlọ́ọ̀bá ní subhanahu wa ta'ala wa lahma al-khinzir wa lahma al-khinzir ẹran ẹlẹ́dẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ èèwọ̀ ló náà o èèwọ̀ lẹ́ran ẹlẹ́dẹ̀ ní jíjẹ mùsùlùmí kì í bá wọn jẹ kátó wá bọ́ síbi ẹran ẹlẹ́dẹ̀ àdẹ́m ẹ̀jẹ̀ tá a dá akọ yẹn sẹ́mi bá sọ yí pé òkú bẹ̀tẹ̀ nǹkan méjì tọ́ òkú bẹ̀tẹ̀ tí gbẹ́nu odò àbòkú bẹ̀tẹ̀ tata àbí rẹ̀ bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam bó wáyé pé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ẹ̀jẹ̀ méjì lẹ́tọ̀ọ́ fún yín náà ní jẹ ẹ̀jẹ̀ méjì kí làwọn ẹ̀jẹ̀ méjèèjì o alkabudu wa tọ́ha alkabudu ẹ̀dọ̀ ẹ̀dọ̀ alkabudu torí pé ẹ̀dọ̀ náà dáhùn jáde ẹ̀jẹ̀ tó sopọ̀ ni ilo di ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ yẹn sọ̀pọ̀ díẹ̀ díẹ̀ ló fi di kí ni o ẹ̀dọ̀ ilẹ̀ ẹ̀dọ̀ fi máa dàbí ẹ̀jẹ̀ torí ẹ̀ òun tẹ̀ halali halal òní wọ́n tọ́ha tọ́ha ìtumọ̀ méjìlá a máa sábà fún bi a máa pè ní fúkù àǹká sì máa pè ní àmá fúkù sẹ́kọ́ náà máa dàbí ẹ̀dọ̀ ṣùgbọ́n yàtọ̀ sẹ́dọ̀ òun ẹ̀dọ̀ máa rí jì ju fúkù lọ àbí ẹ̀kọ́ ni ni pé fùkúyẹ́ náà halálù ló náà nǹkan méjì tó jẹ́ halálù ni nínú ẹ̀jẹ̀ yàtọ̀ sílẹ̀ yìí ẹ̀jẹ̀ haramu ni o a kì í mu ẹ̀jẹ̀ nǹkan yọ èèyàn lára ń sìn ẹ̀jẹ̀ wá jáde lára lára èèyàn tí ọ̀sán gbọ́ àwọn tó kékeré àmọ́ sí o á sáré lọ mú haramu sọ́kìlẹ̀ haramu èyí tó bá ti jáde ó ti di kí ni o ó ti di haram àpèjúwe rẹ̀ ó dàbí kí ẹran máa lọ ní ìsẹ́ran kan lọ mọ́tò wa gba ẹ̀rẹ̀ ó wá gé ẹsẹ̀ rẹ̀ kan dànù ó gé ẹsẹ̀ rẹ̀ kan dànù ẹsẹ̀ rẹ̀ tó gé dànù sẹ́ẹ̀mọ̀ pé kágbélé ọlọ́dà bí wọ́n lè bá ara náà máa padà mọ̀lọ́dọ̀ tó wá ń bì wọ́n ti rántẹ́ èèyàn náà kọ́lọ̀ bọ́ sànù wa kọ́lọ́ fàdánwó kan wa dépò pé wọ́n wà ní àwọn ọ̀nà tẹran ẹran yóò wá kú

gbogbo ntọ́ bá jábọ́ lára ẹranko tí ń sẹ̀mí tí ò tí ì kú nǹkan bá jábọ̀ ń kíni o mẹ́ta òkú ni òkú gbètè ni kò kílẹ̀ òkú gbètè ni ẹ̀ka òbí mi mo ní màálù mi ẹ̀ ah, kó wa ni ẹ ti àti akéèké ńlá à lè jẹun bí ẹ̀ bá jẹ́ bí wàá bẹ́yẹn tó kú ẹran bẹ́ẹ̀ náà lẹ̀jẹ̀ jáde lára èèyàn èèyàn gbọ́dọ̀ gbé mu èèyàn ti ń mu ìtọ́nà ọba aláàṣẹ ní ìwọ̀ ọlọ́run bá ní wọ́n dán ó kú ẹ̀ẹ́jẹ̀ á gbọ́dọ̀ fi kánú á gbọ́dọ̀ mú tútù bẹ́ẹ̀ á gbọ́dọ̀ jẹ́ ní sísè ẹ wá wo oríṣiríṣi àdánwò tá a wá kan lónìí nínú àwọn ọ̀nà táwọn èèyàn gbà ṣẹbọ gbọ́dọ̀ ní ẹ̀mbá ti ṣẹ ẹ̀mbá ti ṣẹbọ náà ẹbọ lórí gbogbo ẹ̀ṣẹ̀ ni wọ́n wà ní tá a ṣe ní ṣe ń gbé àmú ilẹ̀ ni ilẹ̀ tá a sì mú àyàrá ní ọ̀bẹ a wà mú àjọgbé mu aburula lele ẹbọ kọkọ ɛbɔ ẹbọ ni ẹsẹ pẹlú mu ilẹ̀ tó mu ó tún kó sínú àwọn muharramat torí lele wọ dẹ́m ni fi kanu wala mẹ́rin khinzir ẹran gbọ́dọ̀ gbọ́dọ̀ bí ti wùlẹ̀ wù kó dùn mọ́ ó dùn kò dùn èèwọ̀ ni mùsùlùmí kì í bá wọn jẹran ẹlẹ́dẹ̀ mùsùlùmí kì í bá wọn tà á mùsùlùmí kì í bá wọn sìn ín kí àwọn sọ pé èmi ò ní jẹ́ tèmi ṣùgbọ́n tọ̀ àwọn kírísítẹ̀n jẹ́ àwọn ọmọ sìn tí a alùpọ̀ ti rẹ̀ ẹlẹ́dẹ̀ tó bá ti wá dàgbàrà á kó fún ọ ìtàn náà mi pè sallallahu alaihi wasallam ọ̀nà owó tí ọ̀gá àlà pè Hmm? alikasibu halal owó ọ̀nà àti rọ́wọ́ kan tí ọ̀dà òní ẹran ẹlẹ́dẹ̀ títà àbájá títà torí délé àkìbá wọn ta ẹlẹ́dẹ̀ àkìbá wọn sìn èyàn sọ pé ọ̀dà ìgbẹ́kẹ̀ yẹn sìn ẹlẹ́dẹ̀ wọn lọ́wọ́ lórí gan tó bá ti sùn lóṣù mẹ́ta báyìí mọ̀ṣálá ló ti pọ̀ owó ti pọ̀ kí wọ́n jẹ́ mìíràn sáré lọ kówó lé àkìbá wọn kówó lé ọ̀nà halal pọ̀ dukọ̀ wa kóra rẹ̀ sínú sòrò lọ torí délé ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni ọlọ́run sì kẹwàá ọlọ́run kẹwàá tí wọ́n kọ́ ọ̀bà bíi mẹ́rin mẹ́rin ní òbí ó lè bẹ́ẹ̀ ọ̀kà méjì táyẹ̀dì ọ̀bà bíi ó lè bí fifteen ó lè bí thirty mélòó lẹ́wọ́ arí títì mélòó lẹ́rí lọ́jà eléyìí ń tọ́ka pé kí ni o ọlọ́run fẹ́ kí a jẹ́ kí ẹ̀wọ̀n tó tọ́nà wá fẹ́ ká jẹ yìí ẹ mọ̀ pé ìjìyà lánàá àjẹfúnra ẹni tó fẹ́ jẹ kó wá máa wá káàkiri nígbà pé ìbá dé ọ káwọn mẹ́rin ní ìsìn mọ̀ọ́dún yìí ìwọ́n ti máa rú rẹ̀ gẹ́gẹ́ bí ìbá ló fẹ́ jẹ mẹ ẹlẹ́dẹ̀ lọ́jọ́ yìí yọ́sẹ̀ máa wá kí ni pé wọ́n ti ń tẹ́lẹ́dẹ̀ náà njẹ́ ọmọ bèrè nígbàdí àpò bí wọ́n ti ń tẹ́lẹ́dẹ̀ mọ̀ bí ìbá jẹ bẹ́ẹ̀ jẹ màálù ó nídìí kò béèrè bọ́ fẹ́ jẹ ògúnfe ó nídìí kò béèrè wàá ti rí káàkiri wọ́n ti máa kiri ni ó túmọ̀ sí pọ́nà ọba Allah subhanahu wa ta'ala kò fẹ́ ká jẹ nǹkan yìí kò wá wà accessible kò wá free láwùjọ tó ti bẹ́ẹ̀ lọ́dọ̀ sẹ́ ń bí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ náà léèwọ̀ kọ̀wá jẹ́ pẹ́lẹ́dẹ̀ jíjẹ nìkan tó fi mú òróró ara rẹ̀ ọ̀rá ara rẹ̀ awọ ara rẹ̀ àìlò pẹ̀lú nínú àwọn olùmọ̀ tó sọ pé irun ara rẹ̀ wọ́n máa lò ní ọmọ tẹ́mọ̀ lò tó bá ń ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ àwọn olùmọ̀ fún wa ni pé ẹlẹ́dẹ̀ haram ò òun náà mùsùlùmí kì í bá wọn jẹ́ àìsàn dùn àbí ká ní tiẹ̀ tọ̀ wọ́n dọ́kànnà ẹlẹ́dẹ̀ tẹ̀ tiẹ̀ àní ẹ̀ má jẹ yìí dé tiẹ̀ tọ̀ wọ́n dọ́kànnà jẹ̀mọ́ à ní ti bẹ̀ lára ẹlẹ́dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn onímọ̀ ìwòsàn wọn àwọn onímọ̀ ìwòsàn wọn kàn fẹ́ pé ẹ̀gbin ti bẹ̀ lára ẹlẹ́dẹ̀ ò níye sẹ́tì ẹ̀gbin ti ń jẹni káwò ni àbí ẹ̀ ti bẹ̀ lára tiẹ̀ gan lẹ́gbẹ̀ẹ́ oníkáwò kí àwọn alẹ́lẹ́lẹ́ ló wọ́n máa jẹ irú ẹni ọmọ ọmọ fẹ́ kó àárẹ̀ àtàìsàn sábò ara rẹ̀ ilẹ̀ ìlera nìkan ti ń jẹ lẹ́bẹ̀ kọ́ wá look like kó look good ẹ ti ta gan ẹnu kó lè ṣe bí báyìí kò sí wọn sẹlẹ̀ máa bẹ́ tó kò sí wọn rọra sẹlẹ̀ pọ̀ tó kò wúlò torí ìdílé ẹgbẹ́jọ bá wọn tọ̀ wọ kẹ́yìn tọ̀ ẹ̀sẹ̀ ńlá òní èèyàn dá lọ́dọ̀ náà ọba Allah subhanahu wa ta'ala ọlọ́pàá subhanahu wa ta'ala ni wàhálà kùmẹ̀lẹ̀ kìí zè ẹ̀rìn ẹlẹ́dẹ̀ẹ́ àìjẹ́ èèwọ̀ ni wà máa wọ hílà bíhi ìlẹ̀wọ̀ ìrìnlá odidi ọ̀rọ̀ ló wá bẹ̀rẹ̀ lẹ́yìn ọlọ́ni wà máa wọ hílà bíhi ìlẹ̀wọ̀ ìrìnlá gbogbo nǹkan tá bá wá pa táwa kéde ọkọ̀ míì lé lórí yàtọ̀ sókọ̀ ọlọ́run gbogbo nǹkan tá pa tọ́jà pé wọ́n pa fún nǹkan míì kìí ti fọ́lọ̀ èèwọ̀ ni àbọ̀rọ̀ jẹ́ àwọn olùmọ̀ ní kódà kọjá pé nǹkan tí wọ́n pa yìí ó kọ anábì sallallahu alaihi wasallam iná dá sí anábì wọn làwọn pa fún ẹ wọ́n ní agbọ́dọ̀ bá wọn jẹ́ lọ́gbọ́n náà ìgbókọ̀ anábì wọn sì rà dá sí àgbọ̀dọ̀ jẹ́ wọ́n ní ilẹ̀ muslim idha dabaha linnabi sallallahu alaihi wasallam kafara wa anta tí mùsùlùmí tó bá pa nǹkan ẹ mọ nǹkan o ẹni agbẹ láti pilẹ̀ tí mùsùlùmí bá pa nǹkan ní nàbí ọpá fà nàbí ó ní mo pẹ́ẹ́rẹ́ fà nàbí yẹn o ànábì mo pẹ́ẹ́rẹ́ fún o káfà ẹni ẹ ṣe kèfèrí torí pé ìmọ̀ apá nǹkan ìjọsìn kan àbí ìran kan náà àwọn ọ̀ràn ìjọsìn tá a gbọ́dọ̀ sọ́fẹ́ nìkan kan yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala a gbọ́dọ̀ sọ́fẹ́ nìkan kan Al-Imam Shawkani rahimahullah wọ́n ní idha kana dhabuhu tó bá jẹ́ pé ìmọ̀ pàǹkà li sayyidi rusul sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé ìmọ̀ pàǹkà fún ẹ̀ńtọ́ tí ọ̀gá gbogbo òjíṣẹ́ nílẹ̀ ànábì wa sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé kúfúrù ni ìwà kèfèrí ni fa kayfa bi dhabhi li sa'iri bóò ní pàǹkó ṣe wá jẹ́ fáwọn òkú ni tọ́wájá pé ká pàǹkó fáwọn nígbà ìpá nẹ́bì ti kú sallallahu alaihi wasallam àwọn afẹ́ pàǹkó àwọn abúlápọ̀ ànẹ́bì sí pé mo pẹ́rin fáwọn nẹ́bì tọ́wájá pé kúfúrù ni ẹ dákun òkú mi tí èsà nẹ́bì sallallahu alaihi wasallam ṣé dáadáa ni ọ̀wà jẹ́ kò lè jẹ́ dáadáa kò lè jẹ́ dáadáa kúfúrù ló náà jẹ́ torí délé yìí ló fi jẹ́ pé ipa nǹkan wàmọ́ òun ilẹ̀ ìlú èrìlà ìwàmọ́ òun ilẹ̀ bí ìlú èrìlà gbogbo nǹkan tá bá pa fún nǹkan míì yàtọ̀ sọ́nà yálà wọ́n torí nǹkan pa nǹkan ni àbí wọ́n dáàpọ̀ nǹkan míì sí débi pé wọ́n ní christian ìdá dábàá àwọn ìdá dábàá àwọn christian tí wọ́n bá pa nǹkan táwọn á dáàpọ̀ jésù sí tá dáàpọ̀ jésù pé In the name of Jesus wọn apá fara ata tòlùkì ẹ gbọ́dọ̀ jẹ èèwọ̀ ni ṣùgbọ́n tá bá padà ẹ gbọ́ nǹkan sọ ẹ gbọ́ pé bóyá wọn tàpọ kankan àbí wọn dàpọ kankan àsìkò wọn o nígbà tá ẹ bá ti mà ẹ lè jẹ nǹkan tá bá pa bọ́tá ẹ báyìí lè mọ̀ pé ọ ilé ìgbé àbọ̀ ló kọ Jésù èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ mọ̀tá ẹ bá mọ̀ ẹ̀yẹ kàkó bísí ẹ̀ kẹsì máa jẹ lọ torí pé ìdáàbò jésù síun ó ti kó sí kíni o wà máa wò ilà bíyì lè wọlé la nǹkan tí wọ́n pa tẹ́lú ọkọ ẹlòmíì sókè yàtọ̀ sí ọkọ Allah subhanahu ta'ala ẹ̀yọ́ ọ̀yá muslim ẹ̀rọ táwa pa sídìí ògún a ti mọ̀ pé kódà kọ́dà kọ bísí láàyè sí sáàjẹ́ àgbọ̀rọ̀ jẹ́ wọn náà a ti wá dá pa fáà èjì náà wọ nǹkan o nígbà iná tí mo sọ náà làwọn náà ń sọ à ibo lẹ pa sí orí ògùn ààbò ọ̀rọ̀ wọn jẹ ẹni tó pa sídìí èṣù kódà kódà kọ bí sùn lẹ́ẹ̀mẹ́ àgbọ̀dọ̀ jẹ jẹmọ́ ẹni tó wà pa fún Christmas sáà lè jẹ èèwọ̀ ní àgbọ̀dọ̀ jẹ èèwọ̀ àgbọ̀dọ̀ jẹ wọ́n pẹ̀lú wọn nígbà àfisẹ́ Christmas Christmas kí n jùmọ̀ lọ ẹ́ exmas àbí ọ̀rọ̀ pọ̀ lórí àdè ní fact a ní fact tó pọ̀ lórí ẹ̀ àkọ́kọ́ ni pé tó bá sọ pé àsìkò yẹn sẹ́wọ̀n pé náà bí Jesus Christ a jẹ́ pé à ń pa fún Jesus Christ yọ ọmọ kọ́ sábẹ́ kí ni wà máa wò ní làbíyí ìgò ìrìnlá ń tá a pa nítorí ẹlòmíì yàtọ̀ sí àwọn àgbọ̀rọ̀ pa àgbọ̀rọ̀ jẹ́ pẹ̀lú ìwádìí tó wá ní ẹ̀tọ́ wájú pé Jesus Christ alayhi salam kí o tó wá sí táìmù yẹn lẹ́bi débi táìmù ọkùnrin kan náà nípa lẹ́gbẹ̀ẹ́ Saint Nicholas ọ̀rọ̀ pọ̀lú yẹn tọ̀ wá Saint Nicholas oní ẹ̀ máa ń ṣàyọ̀dún àyájọ́ ọdún rẹ̀ ló fi jẹ́ pé wọ́n ti báni ẹ̀ láwọn ìlú kan lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ẹgbọ́n ṣe christmas máa nígbà wọn ti rí pé bọ́ ni látòfin nínú àwọn churches kankan nàìjíríà tí wọ́n ń ṣe Jehovah Witness wa àwọn mìíràn tó ń bẹ tí wọ́n ń ṣe ẹ má bá wọn dédé o àwọn dípà pàlàyé ìní dẹ́rẹ́ ẹ bọ́ nígbà tí wọ́n sọ nípa àwọn tẹ́jọ́ ọ̀sẹ̀ sọ́dọ̀ ẹ pẹ́ bọ́ ni ẹ bọ́ àwọn tẹ́jọ́ ń ṣe gan-an tóun ti bẹ́ẹ̀ ni wọ́n ṣe kò tóun wọ́n ya pàǹdé eléhùn tóun ti bẹ́ẹ̀ ni wọ́n ṣe kò tó bá fẹ́ dé pẹ̀lú mùsùlùmí wọ́n papọ̀ ni ọlọ́run ta sàbúnà jami'an wa qulubuhum shatta ẹ̀rọ kọkàn ni wọ́n ṣùgbọ́n tó ọ̀tọ̀ ni wọ́n ọkàn ọ̀yàtọ̀ tó bá fẹ́ dé pẹ̀lú wọn papọ̀ mọ̀tọ́ bá ti dàrọ̀ wọn ni no no no no no doctrine tẹ̀mí ọ̀sọ̀ yẹn doctrine tẹ̀mí abáza pali sẹ wọn ẹgbẹ rí wa gun ọ̀rẹ́ rí bí sí lọsẹ yìí ọ̀rẹ́ rí wọlá lọsẹ yìí tà ń sọ̀rọ̀ yìí wọn ní àwọn àgbààgbà wọn akójọ yẹn ti ọkù wọn wọn akójọ wọn wọn ní a ah, kí lè sá ní ẹgbẹ rẹ ní àwọn ti ọkù ìwọ mùsùlùmí àti ẹgbẹ́ kò tẹ ẹsẹ ìtọ́ka wa gbogbo ọgbà bàbá ńlá yẹn kájọ sí ni ọdún pọ̀ láyé o tọ́ba mú gọ́ọ̀bù dáadáa gúgù wàá mọ̀ pé ọdún pọ̀ láyé kọ́ bẹ́ẹ̀ sí ọjọ́ kẹtọ́ wọn ti sí ọdún kí ni kọ́ wọ́n tẹ́lẹ̀ ká dé world diabetes day world clinical day ọdún pọ̀ láyé world mothers day children's day ni wọ́n ṣe ní ìjọ mẹ́ta bọ́lá children's day ọdún pọ̀ gbogbo ọdún bàbá ìlàjì yẹn máa ṣe ọdún méjì mùsùlùmí máa ṣe ó náà ní kíni o Eidul Fitri wà Eidul Adha yàtọ̀ méjèèjì àìsàn ọdún kankan wà má wò ní ìlà bí ìlúwọ̀ ìlà èyí tó bá ilé dún tó fi ń pariwo ọkọ̀ ẹnìkan yàtọ̀ sókọ̀ ọlọ́run tábà dún tábà di christmas táwọn máa pariwo jesus christ táwọn máa pariwo jesus christ jesus christ jesus christ tí wọ́n máa pariwo káàkiri nu wọ́n ń gbé ọkọ̀ sókè àbí wọn ò gbé sókè ìtọ́ba pàǹpàǹ táwọn torí ẹ̀ e pa jesus christ wọ́n ń gbé ẹ wo afẹ́mi ọgbọ́ sẹ́wọ̀n ọjọ́ kọ́tọ́ jẹun ó ní onídìí ó ní oní oní àìjẹran ní òdì okú àbí abẹ́ràn tó jẹ́ ń jọ kan ó ní òmù ọyẹ torí ẹ̀ kí islam ká mọ́ tà sí ẹ̀sìn islam kìí ṣẹ̀sìn akatakiti kìí ṣẹ̀sìn fanatism ẹ̀sìn ẹ̀rí ni ẹ̀sìn àlàyé ẹ̀wọ̀n nǹkan wà mọ́ òyìn làbí yìí lè wáyìrì là ẹ̀yìn tán bá pátá fi ń pariwo ọkọ̀ ẹnìkan tí ọ̀bá wa lọ jẹ̀mọ́ kí wọ́n mọ̀ ní pé ọtí wọn ń dákọ̀ ó jẹ́ mòlúdì náà lọ mòlúdì ó jẹ́ mòlúdì náà ṣe kí ni o kọ́ lọ torí pé mòlúdì kí lára ń ṣe alasi mọlúdé anabi tálá mẹdẹ akọmẹ o anabi anabi ọsàn mọlúdé anabi anabi èèwọ̀ ni a kì í jẹran rẹ a kì í pa bí dí àbúrúkú ni bí dí àmọlúdé bí dí à bí dí àdádálẹ tí ò lẹrù làbí máa ń sọ pé tẹ́lẹ̀ kí a bá dé mọ́sálásí tí tó a fún ilé ń fi lókun mọlúdé ẹ dá padà fún pé àwa kì í gbà ó ní gbà lọ́wọ́ ẹ̀ ni o ó ní ẹ fi lókun kí ni ẹ abẹ́ sẹ́mọ̀lúdé máa ń yàn sẹ́yìn ọmọ pé bí dí à ni ẹ máa kéde irú ẹ̀ ní mọ́sáàsì tiwọn náà ṣe é bọ́ àfa sàlámù yẹn nígbà bọ́ kẹ́ wàá gbàgbá ní àmọ́ kẹ́ tíjú rẹ̀ náà ni yọ wà bọ́ kẹ́ fi lóògùn tẹ̀ gbà ńkọ́ yọ wà bọ́ ìyẹn kí tíjú ṣe nǹkan tí ọ̀bẹ sìn ó ní tíjú kọ̀bẹ sìn kọ́ bá mẹ́rin ní ẹ̀ka láàfin tọ́ba tọ́ba ti against tọ́ba ti reject ẹ̀ tọ́ba dọ́ọ̀mì kò ní fún ní àwọn fáwọn ọmọ nígbà lọ rẹ̀ rẹ̀ kọ́lá àwọn ọmọ pọ̀ òdù bẹ́ẹ̀ lọ èyí ò sì sínú àwọn extremist wọ́n wà torí nínú alukur'an àti nínú sunna téèyàn máa ń ṣe èyí ò sínú àwọn aláṣejù wọ́n ní nǹkan ìwọ́n ní kílẹ̀ rí ọ̀nà ẹ̀rí ní nínú alukur'an nínú sunna aláṣejù yìí ti pọ̀ jù àṣejù kọ́ nìyẹn wallahi àṣejù kọ́ àṣejù ní tá a wẹ̀rí ẹ̀ tá a rí yálà àṣejù lọ́jẹ́ ni àbáṣe ètò méjèèjì extremism ni wọ́n máa ń pè àṣejù níbi nǹkan tó yẹ pé sẹ̀rẹ̀ Islam ṣe déédéé ọ̀wà àtàsẹ ẹ̀tọ́ méjèèjì extremism wọn máa ń pè gùdùn méjèèjì torí délé yìí ó ní wípé ẹran tó bá pàmì mòlúdì náà àní jẹ torí kókò ànábì wọn ọmọ dáńbẹ kókò ànábì apẹran apẹran mòlúdì nígbà tá a bá jẹyún náà èèyàn wá ṣe báàdì ara rẹ báàdì ara rẹ mòlúdì ara rẹ ó lóun tẹ̀sán òun ò ní ṣe mòlúdì ànábì ìtàn mòlúdì ara lòun ṣe torí pé kí ni jẹ́ mọ̀lúdí o ọjọ́ ọ̀bí bá dé ní túmọ̀ rẹ̀ alimọ́ọ̀lì alimọ́ọ̀lì ní jẹ́ kí ni o ọjọ́ ọ̀bí hmm? àwọn alámọ̀pẹ̀ mọ́lúdí mọ̀lúdí mọ́lúdí ni ni pé ẹ̀wọ́n ni wọ́n fẹ́ sí mọ́lúdí ara kò wọ́n fẹ́ sọjọ́ ọ̀bí ara rẹ̀ wọ́n ní wọ́n bá ń jẹ ẹ̀yìn àwọn kì í jẹ ẹrú ara báyìí wọ́n ní àmúfin dúpẹ́ fọlọ́ ní àlóòfin dúpẹ́ fọlọ́ ó ṣe pákó tó dọjọ́ òní tọ́yẹ́ pé ń jẹ́ ọmọ rẹ wá pé tó pé forty five years àbọ̀ pé fifty ló ní àwọn àjẹ àwọn ọ̀jẹ́ tó dẹ̀ gbogbo àwọn nǹkan pátá yóò mọ kó sọ́ńdà kìíní o wà má wùyí làbí yìí bí wáyé ilẹ̀ ìtàn pátá ti fi gbó kọ̀ọ̀kan sókè yàtọ̀ sókè Allah subhanahu wa ta'ala tó yẹ lé ọmọ bá ní fọmọnì tó rọ ọ̀rọ̀ bá ní wàlẹ̀ àádé fàlà ìfúnà àlẹ́ yìí ẹni tí ìnira bá wá kàn afẹ́fẹ́ àyàpẹ́lú insha Allah famani tó rọ ẹyin tí nira bá kàn ọwọ́n tí ó jẹ kò rí kọ̀ wá rí nǹkan kan jù kan náà àwọn kẹta àkàálẹ̀ yìí lọ ó ti wọ́n tí ọdún ti dà wọ́n dẹ́ inú náà wẹ́ ẹ̀dá àkókò wọn ti ń ta ẹran náà ẹlẹ́dẹ̀ nìkan làwọn máa jẹ́ ń bì kí ló wá sí ń bì àwọn ah, ayọ́kẹ́ ìbẹ̀rẹ̀ kẹ́yìn náà tó wọnú ìlú yìí àwọn ọmọ ṣe nǹkan ọ̀sà nǹkan àdìgbò ni ẹlẹ́kọ̀ọ́ gbẹ́tọ̀ ti rútọ̀ ìbú ìlú yìí ẹlẹ́dẹ̀ ni kí ni wọ́n máa ṣe o òun náà yọ jẹ ni fámánì tó rọ ẹni tára bá ní gọ́yọ̀rọ̀ bá a dín ọ̀pọ̀lọpọ̀ ọtúnmà làwọn ọ̀dùnmọ̀ fún gọ́yọ̀rọ̀ bá a dín yìí tọ́dá àwọn fà fún pọ̀ wọ́n ní tọ́já yí pé kèé ṣe pọ́ lọ ṣe jàǹbá fáwọn mùsùlùmí jẹ́ pọ́ lọ ṣe bá díyù ọ̀tẹ̀ tẹ̀mbẹ̀lẹ̀kún wọ̀là áàdì kò sì sọ̀tà báwọn èèyàn fáwọn mùsùlùmí ọ̀rọ̀ kan nù wọ́n ní famani tó rọ gọ́yọ̀rọ̀ báàgì lẹ́tọ́ pé gọ́yọ̀rọ̀ báàgì kìí ṣe kó fi àlàálì ilẹ̀ ọwọ́ ń wàrà mú káàkiri ẹni tí ara bá ní tó pé kò rí nǹkan tí ó jẹjọ àwọn nǹkan yìí lọ ọkà kí láàjá ẹran rèé ebi ní ti ń pa wọ́n yìí dùn sí wọ́n tà mí kárí ilé ebi ní sì ń pa kò sì rí nǹkan kan tó lè jẹ dandan ni kọ́ jẹ o kí la pẹ́ o kìí ṣe pé wọ́n kọ́kọ́ jẹ o sọ̀rọ̀ mi kílẹ̀ kìí ṣe pé wọ́n kọ́ ọmọ ẹ̀ ọkọ̀ ọkọ̀ dandan ni kọ́ jẹ torí pé tí ọba ilé jẹ famat fọwọ́ akọ́ tìlú náà sí tí ọba ilé jẹ tó wá lọ para rẹ̀ ìdájọ́ ọkọ para rẹ̀ ń gbèrè lórí ìgbẹ́dìde ọkọ para rẹ̀ ń gbèdéjọ́ gbèdé kíámù ọ̀nà máa wà máa jẹlẹ́dẹ̀ máa máa jẹlẹ́dẹ̀ náà sì ké fún apára mú ni ó sì rí nǹkan mi tó ọdún ti wá nǹkan mi wá nǹkan mi ikú sì ti ń bọ̀ pé á ẹlẹ́dẹ̀ rè tètè jẹ́ tètè jẹ́ ńbẹ́ náà wọn lọ́dọ̀ fàmìlì tó rọ gbẹ́rọ̀ báyìí tọ́jà yín pé wọ́n jẹ́ láti fi gbénu ró eléyìí náà ni mọ́tàbí imam abu hanifa imam eh, abi hanifa rahimahullah wọ́n ní eh, tọ́kàn fi gbé nóró ṣùgbọ́n mọ́tàbí imam shafi'i àti imam malik wọ́n ní kódà yóò jẹ́ lájẹyó yóò jẹ́ tí ó yòó pé ọmọ ah, mo yó alhamdulillah torí pé kò gbọ́dọ̀ sọ pé èmi eh, ọ̀jẹ́ o ní tọ́ba ilé sọ bẹ́ẹ̀ tọ́wọ́ lọ kú irú ẹni bẹ́ẹ̀ ọ̀pá ara rẹ̀ ni torí ẹ̀fọ́ mẹni tó rọ̀ wẹ́rọ̀ báyìí wàrà á ní fàlà ìfùmọ̀ àlẹ́ yìí irú ènìyàn lẹ́sẹ̀ ibẹ̀ làwọn olùmọ̀tì yọ kọ́ ìdà tó jáde pé abdọ̀rọ̀rọ̀ tòbí ìfòdùmọ̀ àbọ̀rọ̀ ni abdọ̀rọ̀rọ̀ ìnira tùbíhàn màdùrọ̀ a máa sọ àwọn nǹkan aráàmù bí kí ni o dẹ̀tọ́ ìnira a máa sọ aráàmù di ẹ̀tọ́ bọ́ẹ̀rù ìnira wo ni kí wọ́n ń ọ̀rọ̀ ní ní mí mo fi lọ gbọ́ wíìpù owó nápò ìnira kọ́ lọ́yọ̀ ìnira kọ́ sí iṣẹ́ mi gbẹ tó ọ̀fẹ́ ṣiṣẹ́ ni iṣẹ́ mi gbẹ tó o lè ṣe tó o sì máa rówó díẹ̀ díẹ̀ gbọ́n náà sábẹ̀ máa ra sọ ẹgbẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀fẹ́ gbẹgbẹ́ pé nítòsí ẹlòmíì dẹ́ńtì gbowó ìgbà lónìí àti wàá gbọ́ lómi náà ní bẹ́gbẹ́ pé torí di eléyìí ọlọ́run ni irú ẹni bẹ́ẹ̀ kò lẹ́sẹ̀ ẹnìkan wá ń bẹ mọ́sálà nílé mọ́sálà sọ wípé ẹnìkan ó rí gbogbo àwọn nǹkan ilẹ̀ ebi tí wàá dé ọwọ́ á rí oúnjẹ olóúnjẹ ńlẹ̀ ó rò pé ẹran àbọ̀ orí bí tẹ́tí ń tẹ́lẹ́dẹ̀ ọwọ́ àwọn àjọjẹ kò rí <laughs> ẹlẹ́dẹ̀ lórí ɔna nkan to try si bɔyɛ ŋa adi ɔkari a nika ti nyaa ɛna madu do ne hɛn ɛna madu lele sɛlu ɛni bɛɛ so le jɛyɔrɔ láì gbà yọ̀ǹda àwọn olùmọ̀ ìtafakú kọ ìbàtẹ̀ gbogbo àwọn afọ àpanupọ̀ pé yóò jẹun ẹran tó jẹ halali ó jẹ halali torí wọn yóò jẹ lẹgbẹgbẹ ọdẹ tó ní pé ah ìyá jẹ eléyìí gbàmbá wa jẹta a sì àmà sọ pé bóòlù àti ẹ wá wo ẹ wá wo léde wa àmọ́ náà sọ mọ́ sára yìí àmọ́ náà sọ mọ́ sára yìí jàmáà ọ̀pọ̀ ọ̀nà tó ti gba tó ti bọ́ sí àlùkìyàmà wàláhì látàrí jẹ́ ọ̀jẹ̀ nígbà bí pa ọgbọ́n pé ẹ wo ọkàn rí láìsí kátà ń gbélé náà ni ẹ̀tọ́ ti gbẹ̀yà sí nọ́ọ̀sì tọ́sì jẹ́ ọ́fíìsì wọ́n kà gbẹ̀jẹ̀ ni ó gbé dìbọ́tì dìbọ́tì ló ti lọ jẹ́ nù ọba ní àwọn ah, olè ní ọjà ilé olè kí lọ jẹ làwọn olè kí lọ jà bó ti ẹ̀jẹ̀ pò náà ó yẹ kó ṣiṣẹ́ ó yẹ kó gbá ìyọ̀ǹda torí kò sí ibi tí ẹgbẹ́ bọ́yá kò sí àlàálì ní lẹ́nu but ó pò náà ó fẹ́ pé yọ ọjà ilé tẹ́ pé ń tọ́ fẹ́ ń tọ́ ń tí ọ̀jẹ̀ lọ mú ló kìbọn mu agbọ́dọ̀ ṣe wá fà wọ̀rá náà pẹ̀lú ẹ̀ká kan láti ìjáde kọlọ jẹ́ àsìkò kan èdè tí wọ́n fẹ́ fowó rẹ̀ ra sọ ni àbí òfin ra bàtà ẹ̀rẹ́ kò ráìsì fọ́ọ̀mù kan sọ̀rọ̀ sọ sọ̀rọ̀ bàtà ẹ̀wà ni ó lé e. ó ti gbá lójú ó ti já ó subhanallah ẹ̀yìn rahma ìkẹ́ àánú dà ìkẹ́dá ẹni tó tó wá ló tó lè sanwó rẹ̀ sí yẹn wọn náà kọ́ àwọn ọba gbá létí èmi ṣiṣẹ́ tí mo fi ń rówó mo ṣiṣẹ́ tí mo fi ń rówó torí àwọn irú ẹni wàhálà kan ló lè débi tó dé kí ẹsẹ̀ pọ́n lọ fọ́ báńkì kọ̀ lọ ibi tó kó owó tó pọ̀ sí ọkùnrin ọkọ̀ suyan àgbàdo wọn tó bá jẹ́ àgbàdo tẹ́ náírà àgbàdo tẹ́ náírà tó jí wàláhì gbogbo ayé lọ́nà tó fẹ́ fi gbé lóró ni àwọ̀ àbá wíwájú ìyẹn ìjàlè ọkọ̀ kò béèrè fẹ́ fún mi ṣùgbọ́n àmì nàní àgbẹ̀ àpá olóni bí nàìjíríà ti lẹ́tọ̀ yìí wọ́n tún jalè nàìjíríà ti lẹ́tọ̀ yìí àwọn tí ń kó mílíọ̀nù mílíọ̀nù kílẹ̀ ń ṣe fún ọ àwọn tí ń kó tírílíọ̀n tírílíọ̀n wọn ò tiẹ̀ kó náírà mi ní ìsìn dọ́làsì ni kí lè rí sọ fún wọn torí ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala níta ń sọkọ ni pé kẹsẹ̀ pa fún ọ̀rìn láìsẹ̀sì fún ọmọ jalè pé àwọn ọmọ ti fún láìsẹ̀sì níta ń sọkọ yẹn gbọ́ntà ń sọ ni pé ẹni tí ọba lè béèrè tó padà wá jí tí ọ jẹ ẹjẹ́ afọ àánú balẹ̀ ẹjẹ́ àkókò tọ́wọ́ àwọn lọ́la torí ìdí eléyìí famani tó rọ ọ̀rọ̀ bá mi wà láàánì tírọ ẹni bẹ́ẹ̀ tọ́wọ́ oúnjẹ olóúnjẹ ńlẹ̀ kàkà tí ó fi jẹ ìtọ́lọ̀ ń ṣe ní haram tí ó fi jòkú bété tí ó fi lọ jẹ dòsín tí ó lọ ọmọ ẹjẹ lẹ́dẹ̀ tí ó jajá tí ó wà lọ́mọ ẹjẹ oúnjẹ kírísímásì kọ́ lọ jẹ ilé wọn tọ́ba ẹni pẹ́tọ̀ ẹ̀ńtọ́ wa ló wa dẹ́ ṣé yóò da owó padà àbí ò padà mọ́sálà tó mọ́sálà kan ní ọ̀nà lọ́dọ̀ àwọn afa àrùn náà bá tọ́jú pé yọ da padà a sì ní ọ̀gá tó yẹ pé kò ní da padà ṣùgbọ́n ẹ̀kọ́ ọ̀nà yìí ni pé yọ da padà látàrí ẹ̀rí tí ọ wáyé láyà Ànábì sallallahu alaihi wa alihi wa sallam wọ́n ní arákùnrin kan mọ́tìrì nígbà àdéfìyẹwà wọ́n ní arákùnrin kan láyà níbi sallallahu alayhi wa alihi wa sallam ó ní asọ̀bátìnà wọ́n ní ìmáàmù eh, eh, ibn Majah lọ́gbà wa wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ Abbad ibn Sharahbil al-Ghubari qal ó ní asọ̀bátìnà aman magnasọ̀ ọlọ́dún kan bẹ̀tọ́ ipẹ́ eh, ìyàn ó mú wa fàtẹ́tù Madina mo bá lọ yẹn mú du àwọn fàtẹ́tù ha ìkan mo bá wọn náà gba ọkọ̀ kan fàáhùtù súnbọ̀lì àwọn fàfàrà tó ẹrù wà kàntù mo bá rí súnbọ̀lì súnbọ̀lì erin làwọn máa tú sí mi ṣùgbọ́n tí mo rẹ̀ pọ̀ súnbọ̀lì ó lè jẹ́ erin ó sì lè jẹ́ ẹmọkiri tí àwọn èyí máa so máa ẹ̀yìn ọ̀pẹ igi ọ̀pẹ ẹ mọ̀ pé ẹ̀yìn máa ń so mọ́ kíní ẹ̀yìn kí lẹ máa ń pè ẹ ó dí ẹ̀yìn jẹ́sàkùn lọ ọ̀pẹ ẹ̀rọ ó dí ẹ̀yìn lábámọ́tò náà ní sumbula sumbula ó sumbula sumbula bákan náà ó di dàbínù dàbí bí ẹ̀yìn ṣe máa so gẹ́lẹ́ ni dàbínù náà ṣe máa so dèbí pé dàbínù ẹ̀ kàn ga púpọ̀ bàbá yìí sẹ́ máa sọ máa rọ diun bẹ́ẹ̀ dàbídùn náà sọ sọ máa tẹ́ bá ti ká òdì kan bọ́ọ̀lẹ̀ rẹ̀ dàbídùn bíi bíi ọgọ́rùn-ún lẹ ká bọ́ọ̀lẹ̀ yẹn arákùnrin ó ní òun kà ká òdì dàbídùn kan pé tẹ́bí òfin pàǹkú ọkàn bọ́ọ̀bẹ̀ náà ọkàn jẹ́gun dàbídùn ti bá mẹ́tì ẹ̀ ni ó ní wọ́n jẹ́ àìtúmí òfin ìsàlẹ̀ ìgbà mọ̀ jẹ́ tí mo yọ mo tún kó díẹ̀ sínú àpò mi ebi má tún náà tún máa jẹ́ eléyìí náà lọ fọ̀jẹ́ aṣọ ìlú hajj ọlọ́pàá bá ọlọ́pàá bá dé fàbọ̀rọ̀ bá ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní lù mí nìyẹn wọ́n á kọ́ nàta òbí ọba ní kàkà tí wọ́n lò lọ́kàtà lẹ́yìn aṣọ ọ̀run rẹ̀ nígbà ó ní fi di odi ẹ̀yìn tó ó di tàbí tó tó jì ó ní fa ataytu Rasulullah fa akbartu mo bá lọ bọ́n sí ọlọ́run mo bá sàlàyé fún fàbọ̀rọ̀ bí rọ́jù àdúgbà sọ fún arákùnrin yẹn pé má àtà àyíká ìkànnì já àyíká ìkànnì já àyíká ìgbé ebi ń pa òfun lóúnjẹ ebi ń pa òní nǹkan jẹ òfun lóúnjẹ wọlé àyíká ìkànnì já àyíká òní tó kọ́lé kó ń gbọ̀ gẹ́rẹ́ ìmọ̀ kankan nǹkan ó ní nǹkan yìí jẹ́ ó béèrè náà kọ́ ọ wá ń lù ú fa ama ọ̀rọ̀ fa ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn fáwọn bíi fáwọn bá àníbàánu yà sọ̀rọ̀ fún un wà á mọ̀rọ̀ láwọn wọ́sà pẹ̀lú tọ̀hán àwọn nísù wọ́sà ànábì bá ní kí wọ́n wọn nísù wọ́sà wọ́sà wọ́sà kan nínú ìlú lágbáwá sixty sọ̀rọ̀ ní má bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kóńgò tá a máa fi wọn dàbí tá a fi máa wọn jákà kẹsẹ mudu o sẹpẹ mudu mẹni bẹnu sọọrù kan sọọrù kan ni kóńgò anabawi ọgọ́ta níbẹ̀ nu wọ́sàpù kan àníbà ni kí wọ́n wọn wọ́sàpù oúnjẹ kan fún arákùnrin tó lọ tẹ́bí ń pa àbí ìlàjì wọ́sàpù pẹ̀lú ilé ànábì òní kí wọ́n dàn kan padà fún arákùnrin tàkọ́kọ́ yẹn eléyìí tọ́ka sí pé kí wọ́n mọ kò kẹsẹ̀ dọ́ọ̀mì ẹni tí kò rí nǹkan jẹ tó wá rí nǹkan oní nǹkan tó wá lọ jẹ́ ńgbà tí ó rí haram kò ní jẹ́ gọ́ọ̀mìn lórí nǹkan kò ní dá nǹkan yẹn padà kọ́nà bí ọ̀sọ́ pé ọyá ọyá lọ dá nǹkan ọjẹ́ padà fún nínú tá àwọn fún ẹ ànábì ọ̀sọ́ sallallahu alayhi wa alihi wa sallam àdìsí máa mi dùn máa jẹ lọ́gbà wa àdìsí ó sì lálàáfíà ni torí bí eléyìí ọlọ́ọ̀bá ni inna Allaha ghafurur rahim dájúdájú ọlọ́ọ̀bá àlá gọ̀fúrú ọba aláforíjì pẹ̀lú pẹ́kẹ́ ẹ bá jẹ nǹkan tó ṣe ní àràmù fún yín nígbà tẹ́ ẹ̀ rí àlàálì tẹ́ ẹ wá tẹ́ ẹ̀ rí ọba aláforíjì ni rọ̀hìnmùn ọba oníkẹ̀tún wa ni débi pé kò sọ pé àtàrà níyìn o àtàrà ò o ẹ̀ gbọ́ níbi àràmù o rọ̀hìnmùn oníkẹ̀ni pété arábá mi yẹn débẹ̀ tí ọ̀jẹ̀ kébi ọ̀pá yín kú abiola Allah subhanahu wa ta'ala kó sì àlékún àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa abẹ́ ọlọ́ọ̀bà aláà lárísìkì lọ́nà halal ọlọ́ọ̀ sí fún wa kọ́lọ̀ mọ́jà ló ní wa débi pé àmọ́ jẹ haram aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant alaykum wa rahmatullahi wa barakatuh